Èpísítẹ́lì ti Jákọ́bù sí ènìyàn gbogbo orí kìíní. Jákọ́bù ìránṣẹ́ Ọlọ́run àti ti Jésù Kristi Olúwa sí àwọn ẹ̀yà méjìlá tí ó tú káàkiri àlàáfíà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀ kí ẹ sì mọ̀ pé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 àti ọlọ́rọ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ nítorí bí ìtànná koríko ni yóò kọjá lọ nítorí òòrùn là tí ohun ti ooru múmú ó sì gbẹ koríko ìtànná rẹ̀ sì rẹ̀ dànù ẹwà ojú rẹ̀ sì parun bẹ́ẹ̀ pẹ̀lú ni ọlọ́rọ̀ yóò ṣègbé ní ọ̀nà rẹ̀ ìbùkún ni fún ọkùnrin tí ó fi ọkàn rán ìdánwò nítorí nígbà tí ó bá yege yóò gba adé ìyè tí olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ kí ẹnikẹ́ni tí a ń dánwò má ṣe wípé láti ọwọ́ ọlọ́run ni a ti dán mi wò nítorí a kò lè fi búburú dán ọlọ́run wò òun náà kì í sì dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n olúkúlùkù ni a ń dán wò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kùfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ ǹjẹ́ ìfẹ́kùfẹ́ náà nígbà tí ó bá lóyún a bí ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán a bí ikú kí a má ṣe tàn yín jẹ ẹ̀yin ará mi olùfẹ́ gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyídà nípa ìfẹ́ ara rẹ̀ ni ó fi ọ̀rọ̀ títọ́ bí wa kí àwa kí o lè jẹ́ bí àkọ́so àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀yin mọ èyí ẹ̀yin ará mi olùfẹ́ ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́ kí ó lọ́ra láti fọhùn kí ó lọ́ra láti bínú nítorí ìbínú ènìyàn kì í ṣiṣẹ́ òdodo Ọlọ́run nítorí náà ẹ fi gbogbo èrí àti búburú àṣelékè lélẹ̀ ní apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn tí ó lè gba ọkàn yín là ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ má tan ọkàn ara yín jẹ nítorí bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ olùṣe òun dàbí ọkùnrin tí ó ń ṣàkíyèsí ojú ara rẹ̀ nínú àwòjíjì nítorí ó ń ṣàkíyèsí ara rẹ̀ ó sì bá tirẹ̀ lọ lójú kan náà ó sì gbàgbé bí òun ti rí ṣùgbọ́n ẹni tí ó bá ń wo inú òfin pípé òfin òmìnira nì tí ó sì dúró nínú rẹ̀ tí òun kò jẹ́ olùgbọ́ tí ń gbàgbé bí kò ṣe olùṣe iṣẹ́ olúwa rẹ̀ yóò jẹ́ alábùkún nínú iṣẹ́ rẹ̀ bí ẹnikẹ́ni bá rò pé òun sin ọlọ́run nígbà tí kò kó ahọ́n rẹ̀ ní ìjánu ṣùgbọ́n tí ó ń tàn ọkàn ara rẹ̀ jẹ ìsìn olúwa rẹ̀ asán ni ìsìn mímọ́ àti àìléèrí níwájú ọlọ́run àti baba ní èyí láti máa bójútó àwọn aláìní baba àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láti pa ara rẹ̀ mọ́ láìlábà wọ́n kúrò ní ayé